àwọn ọ̀tá wa ìyá wọn àwọn ọ̀tá wa ìyá wọn yẹn tán náà ojú mi dúdú bí pa mi dúdú tó yẹ. And then later, yeah, okay, don't worry. Important payment reminder. Okay, no problem. No, my son. <laughs> Àwọn ọ̀tá wa, ìyá wọn, àwọn ọ̀tá wa. Ah, orí mi fẹ́ tébù yìí, gbogbo òǹdó kù ẹrù mẹ́fà ẹrù ẹ̀mẹ́ẹ̀dọ́gbọ̀n. àwọn <laughs> ṣe rí bbss ẹjọ ẹ bá wa ra ọjà bí mo ṣe ń wọlé láàárọ̀ yìí ṣe rí ẹ̀yin tẹ́ bá wà nílùú Canada tẹ́ fẹ́ ra jacket ẹ lè rámi pé jacket ò kí ẹ expire ṣe rí jacket yìí a ní different colour ó wà nínú mọ́tò mi ìfẹ́ mi ráyè ń sìn ó wà nílé náà different color. we have orange we have white we have uh, gold but àwọn eléyìí a ní gold a ní orange a ní brown ṣẹtiri ẹṣẹ àdìwọ̀n a ní black we have black so these ones from size tó bá kéré sí mi díẹ̀ ṣùgbọ́n this one has all sizes What's here? yé me. can you see me She mo ṣe òun bẹ́ẹ̀ yẹn ẹni mo ṣe wá kéré distance Eh? ṣé here? ti yé bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn bbss ni ẹ jọ ẹ pè mí bbss no story ó here? oṣù ti parí a fẹ́ san owó ilé ẹ̀rọ pé owó ilé ìní Canada <laughs> owó ilé ìní mi ìwọ pátá o <laughs> ọlọ́run gbọ́ wà láìtàláì no point mi ìwọ point to God ẹ wo ẹ jẹ́ kó gádùn wá mi ìfẹ́ máa wọ gádùn wá I want to live myself mi ìfẹ́ máa gáàdù ara mi báyìí kan máa because mo rí pé àwọn kan wọ́n máa ń like flesh ṣé ti yẹn náà yẹ flesh succulent ó dà pé mo ti kọwọ́ sómi jẹ́ mú cream kí n pa ọwọ́ mi mo kọwọ́ sómi i mean mo kọwọ́ sómi ọwọ́ mi hard mo lọ fọ mọ́tò lẹ́ẹ̀kan mo rí mọ́tò kan báyìí mọ́tò yẹn i can fly mọ́tò yẹn wọ́n kù díẹ̀ kí n lọ fọ orí kan báyìí kó lù wá ṣàánú mi o ṣàánú mi o mọ́tò yẹn i can fly mọ́tò yẹn ó dà pé ó lè fly èmi wọn mo wà mídù ọlọ́pàá ló wà lẹ́yìn mi àwọn ọlọ́pàá yẹn wọ́n smart wọ́n cute tó bá pẹ́ pé wọ́n cute wọ́n wá fọ mọ́tò ọlọ́pàá ní Canada I mean ní Quebec wọ́n fọ mọ́tò ọlọ́pàá tó bá dáhùn tó fọ́ náà wọ́n gá wọ́n bọ́kú lọ in fact tí ìbá jẹ́ bó ṣe jẹ́ ni màálíkọ́ mọ̀mí jọ́ ọlọ́pàá no ó ti yé yín no wọ́n kárí ah, wọ́n fine wọ́n smart ṣé ó dà pé bí a kì í padà sí bí ọbí twenty bẹ́ẹ̀ yẹn yóò ti yé kó jẹ́ pé tracy ni mo wá Canada lásán oh god ṣe bá ti lọ dòjò this way no be smart thing so ẹ̀yin wọlé wo mi ẹ má fojú inú pa mí o ẹ jẹ́ bá kọ́mẹ̀tì síbí kí ló dé à ń jà náà àti pray so bbss mo kàn fẹ́ polówó fún yín ni a ní necklace a wristwatch a jacket go to bbss ẹ ṣẹ̀ wá lọ́wọ́ ó ti eyín ẹ ṣẹ̀ wá lọ́wọ́ sórí tó bá wà ní any country tó bá wà la máa lè ship sílùú kókìlì tó bá wà jákẹ́ẹ̀tì ó fine ìwọ náà á wọ̀ ọ́ tó ti yé bẹ́ẹ̀ mo láwọn jákẹ́ẹ̀tì oríṣiríṣi mọ̀ mo ní jákẹ́ẹ̀tì wọ̀ àwọn eléyìí ó tún wà ẹ̀ ti ẹ̀ bẹ́ẹ̀ sẹ́bẹ̀ ẹ̀hẹ́ tó bá ti ń speak lórí platform tó ń speak lórí facebook tó tẹ̀ jẹ́ celebrate facebook ní ẹ̀ tó ní tó máa ra crowd you can buy look good okay so àwọn gáwọn náà wà ó ti yẹyìn àti ó ní àwọn bàbá ìjà so bbss ni ó ti yẹyìn rẹ aláwọn bàbá ìjà look good kìíní ìwé dàgbò ń block view àti pray. <clears throat> mi ìfẹ́ máa wọ anything kan kàn sẹ́ pé ẹ gbogbo nǹkan ṣé kí n fi dáàdì wọ̀nyí mo ní gádùn tó twenty ó ní gádùn kan tí mo lọ rà ń jọ sí mo wá gádùn yẹn káàkiri mo dẹ̀ rà tó mo dẹ̀ regret each of those gádùn tí mo lọ rà ní àdúgbò kan ní st hubert with the tax two two hundred and ten mo ní kíni mi ò tí ì wọ́ mi ò kódà mi tí ì ten dollar lára ẹ̀ wọ́n dẹ̀ sọ pé kò ṣe é dá padà mo rí ẹ̀ka pé máa mo kó sí báyìí máa máa mo fẹ́ dàbẹ̀ kan ayé ti ayé ti rọrùn jù bẹ́ẹ̀ lọ téèyàn bá ń fúnra ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ yẹn gan ó lè máa ní spiritual meaning I want to leave my body should I remove the jacket and you see let me take out the jacket how you can see <clears throat> so BBSS ni gbogbo ẹ̀ so màá fi màá fi label nu wọ̀nyí let me show you my label. <clears throat> gbogbo aṣọ mi tó bá ti ra nǹkan lọ́wọ́ mi lébẹ̀ mi ló máa bá wá. mo kàn fẹ́ fún wọn lára so lára logo mi lè lè níbi ẹsẹ̀ kì í ṣeré o see that's my logo o sì yẹ <clears throat> mi ìfẹ́ máa wọ anything kí n máa gbádùn ara mi pọ̀ kó máa há mi àbí kí n máa kí máa fi ìpè nǹkan ṣótí bọyàn mi máa ń bra tó ń jẹgẹjẹgẹ mo mi ìfáyé mi kó máa what. ìyá mi já dání yẹn who is that what are you saying tó máa pè é ṣe ìdáná sí ìṣirò gúgú hey gúgú what happen why do you jump into my matter did I call you Google. Hey Google, what happened? Can you give me news? What is trending? Hey Google, can you tell me news now? There was a glitch. Try again in a few seconds. Okay, it's a You understand that language? You like understand? You understand Motibo? Can you tell me the meaning of Motibo? Can Google tell me the meaning of motiwa? Sherry, me ò fẹ́ máa wo nǹkan tó hard Me, I want to be wearing things and Sherry me what part Sherry. Sherry kò mo fẹ́ máa wo bí mo ṣe wà gógó. Ṣé ti yé? Everybody is learning. And learning the hard way. Mo dúpẹ́ tèmi ò jẹ́ nǹkan ni. Jẹ́ dúpẹ́ mo dúpẹ́ tèmi o mo ṣọpẹ́ tèmi o ẹni dábàdá sí ló yege ẹni tó wà láyé ló o olúwa ẹ ṣe fún mi o bàbá èló ni ó ka o ọlọ́run èló ni jẹ́nu ojú mi. Mm-hmm. <clears throat> I am looking for okay the towel. Yeah. So what? mo in fact bra tí mo I mean swimmy bra molo. Swimmy bra <laughs> Swimmy bra tí wọn kì í so that swimmy bra mo ń wọ̀ these Should I show you? Should I show you the swimmy bra? Hmm? Hmm. Should I show you the swimming bra? Swimming bra no one ń wọ̀ long ọlọ́ngbọ́. Gbogbo my bra mi tó le. <laughs> Ọmọ mi máa ń bẹ̀ Bra tó le tó le. <laughs> Hmm. Mo fẹ́ máa fi kùn In fact, tí wọn bá jó tí wọn bá nípò wọ tó bá tún jó ìpè á máa jó ni tó bá lọ́yàn yẹn á máa jó tó bá nípò ìpè á máa jó kò ń ṣe pé wọn máa fi gbogbo egungun jó tó bá when you have tummy your tummy will be dancing <coughs> let me show you the kind of bride do wear these days you see this one is with paint. Let me show you. Swimmy bra kì í ṣe rọ mo fẹ́ fi mo fẹ́ fi kan wọ̀nyí ni àbí kí n fi méjì wọ̀nyí ní ìfẹ́ bra nǹkan tó le tó máa jẹ́ káyé kó tí wọ́n máa ń wọ nǹkan tó háàdì ó háàdì ó lè máa jẹ́ kí ayé háàdì fún yàn. Ah. Heavenly Father, we say thank you. We worship you, Lord, for this moment. We will appreciate you, Lord, because you are God, nobody like you. You still were not to sad and be the exalted, be glorified forever in Jesus' name. I am covered by the blood of Jesus. My daughter, my people, covered by the blood of Jesus. Oh Lord, <laughs> take total control. <laughs> In the garden of the enemy against our life, Father, scatter that garden. Put all our enemy to shame in Jesus' name. Those who want us to be put to shame, Father, put them to shame. Those who want me, my children, to be put to shame, Father, put them to shame. Those who want my life to be put to shame, Father, put all of them to shame. Shame is not my portion. It's not my children. It's not for my children. It's not for those who love me in the mighty name of Jesus. Bless all our children. Bless all those who bless us. Curse those who are cursing us. Those who are fighting us secretly, fighting our finance. Father, fight them back. Put them to shame. Thank you, Father, because we answer prayer. I worship you, Lord, because you are God. In Jesus' powerful name I pray. Amen. Ọlọ́run ẹ ṣé o. Ẹlẹ́dàá tèmi olówórí tèmi. Ọba to ju gbogbo ọba lọ tó ju gbogbo ènìyàn lọ. Tí ẹnikẹ́ni ò lè You see, ò lè rí fín. Ẹlẹ́dàá mo dúpẹ́ ẹ bàbá ẹ ṣé tìbí òkè gbogbo ìhàlẹ̀ òkùnkùn ọ̀run bá mi dójú tì wọ́n ọlọ́run tó dá ayé àti ọ̀run ẹ̀yin lẹ dá mi kò séyìn kankan níbẹ̀ lọ́jọ́ tẹ́ dá mi it shall be well with me yes lord financially materially morally and spiritually and it shall be well with my nation with my people with all those, those people who love us in the name of jesus christ it shall be well with my children <laughs> it shall be well with all my well wishers. It shall be well with those who love us. It shall be well with those who are blessing or praying for us. It shall be well with all of you. It shall be well with me as well. Almighty God, we answer our prayer. <laughs> Our prayer shall be answered speedily, so shall it be. Thank you, Father, because you answer prayer. I worship you, Lord, because you are God. <laughs> In Jesus' powerful name I pray. Amen wisdom for all our leaders, knowledge for all our leaders, understanding for all our leaders. So shall it be. Your fear, Lord, create it into people's heart. In Jesus' name, amen. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sórí let me go quickly to the things. hello sorry bbss you can also call me i'm available but those of you who don't want to buy anything dem ma lọ send message látòrí ibì kan wá ẹ ṣọ́ra yín o kí ni mo sọ fún yín ẹ ṣọ́ra yín ajajà yín tẹ́ máa queen baby if you call me queen or you call me baby <laughs> èyí tí mi ò bá pera mi fún ẹ tó bá pè mí bẹ́ẹ̀ tí mi ìdẹ̀mọ̀ ẹ rí ṣọ́ra ẹ o mi ìfẹ́ jà mi ìdẹ̀fẹ́ bínú and I don't want to curse you know these days I don't want to curse I don't want to curse yeah. ìkà oh you go tí dá rẹkọọdù yẹn kọ snapchat yẹn Oh, okay. ṣé kò recording. ni this head kìnìún ti full bàjẹ́ ẹ lọ sórí bbss Keba Waraja? bójú olówó ń pọ́ tálíkà máa jẹun bójú olówó ń pọ́ tálíkà máa jẹun. Ah, what happened? You can save snapshot, kid. Gbogbo fídíò tá a ṣe yẹn kọ́. Ẹ gbà mí. ẹ gbà mí. Ah. mo rí ìyá olówó kan lánàá bí mo ṣe rí lórí kinní ló ṣe báyìí ló bá ń mójú sí mi èmi kọ́ ló mójú sí o ó kàn pa mí lẹ́rìn mo rẹ́rìn tí mo fi sùn ni hmm. mo rẹ́rìn tí mo fi sùn hmm. kò sí kò sí àyè bẹ́yẹ̀ fún kí náà kó ṣàánú fún wa. ẹ ṣe jàre. ẹ̀yin tí ẹ ń bùyà Mohbad ní under platform ẹ̀ ẹ̀ ní ṣoríire ẹ̀yin tí ẹ ní God láti wá bùyà Mohbad ní under platform ẹ̀ ní ṣoríire bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà ẹ̀yin tẹ́ ń búyà Mohbad ní abẹ́ platform ẹ̀ ní ṣe oríire bó ti wù kó mọ̀ yín tó ń fi kàn ya Mohbad ọlọ́run á fi kàn yín yín tó ń ṣe fún ya Mohbad ọlọ́run á jẹ́ kàn ṣerú ẹ̀ fún yín gbogbo ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tó ń wá sọ́dà platform láti wá bú ìyá Mohbad lọ́dà platform yín tó ń ṣe fún ìyá yẹn lórí Mohbad wọ́n á ṣe fún yín. ṣé rí pé mi ò delete yín You see, I'm not deleting you. <laughs> Hello, sorry, BBSS. I don't get time for bullshit. Gbogbo ẹni tó ṣe à ń bú Yàmùbá lórí platform lọ́ndà platform mi. Lágbára Ọlọ́run tó ń ṣe fún Yàmùbá Ọlọ́run á jẹ́ kó kàn ẹ́. Ọlọ́run á bá mi gba àwọn èèyàn láyè àwọn ìkà láyè láti ṣerú ẹ̀ fún ẹ. You know? And ah, you see my mouth. It's my mouth, so. I use it the way I want. That that is good. Mm. mo hmm. hmm. time to be sure. I'm checking time. ẹ jẹ́ ká wo afẹ́ka news sí nàìjíríà tóró dà pé wọ́n ní nàìjíríà is they are doing great to God nàìjíríà is doing great now let's see what it is. of Nigeria. Nigeria's oil marketer load products from Dangote refinery. Okay, of Nigeria, congratulations. Hmm. It's good though. Also, Naira appreciate. <laughs> Daily Trust ló sọ. Ah, ó ti trust we can trust daily trust. Hmm. ó ga ọ àwọn èèyàn lọ sí ìlú Saudi Arabia wọ́n lọ ìlú Saudi Arabia wọ́n lọ gbàdúrà fún Nàìjíríà àwọn ẹwọn wọ́n lọ sí múra láti lọ gbàdúrà fún ilẹ̀ èdè Nàìjíríà Ọlọ́run sì máa gbọ́. wọ́n ti lọ change wardrobe fún very dark man bẹ́ẹ̀ ni ó ti ń wọ àwọn bàbá rìgá àti àwọn aṣọ nàìjíríà <laughs> aṣọ haúsá aṣọ yẹn náà kò tí ì fi tẹ̀sí gbogbo gẹ̀ẹ́sì yọ nínú ẹ gbogbo mọ́sùn ẹ̀ ló sì yọ lókè ó ti gbé wéètì àwọn wo ló máa ń fún mi ní bàjì ẹ má fún mi bàjì ẹ má fún mi bàjì yẹn mọ́ ẹ jẹ́ torí Ọlọ́run ẹni tó bá fẹ́ fún mi ní nǹkan owó ni kẹ́ fún mi bá ṣe wà ń sìn ayẹ owó ilé bá ṣe máa sanwó ilé là ń wá báyìí sí odidi two thousand every month kí èèyàn má dẹ̀ ṣiṣẹ́. kọlọ́n kó gbà wá ni kó ṣàánú fún wa mo kàn ní kí wá sọ fún yín ni ẹ bá wà ẹ lọ sórí bbss ẹ máa rí àwọn jákẹ́ẹ̀tì yẹn ó wà ń bẹ̀ oríṣiríṣi kọ́lọ̀ à ah, ní ju color? márùn we have pink we have uh, white we have black we have uh, brown we have gold ṣé brown yẹn náà ni good. white pink black gold and which color? we shall we shall i know uh, we shall have five colors àpòsìtẹ náà ó ti yé. ojoojúmọ́ là ń gbójú wa síta <laughs> wọn lè gbójú síta. <laughs> àwọn tó ya fọ́tò nàìjíríà yẹn ọlọ́run gbọ́ àwọn olùyà nàìjíríà ọlọ́run gbọ́ aya náà tọ́ọ̀ṣì nìyí wà láì tàlà àwọn èèyàn ò lè gbójú sí alójoojúmọ́ bring your face every day àwọn tó ya mọ́tò nàìjíríà yẹn tó bá rí píṣọ̀ tó bá gbé jáde báyìí wọ́n tọ̀ pé ṣé ẹni tí orílẹ̀ eléyìí àbẹ́ lórí <laughs> <laughs> no filter no filter no make up. <laughs> àwọn èèyàn wọ́n máa gbé fítà àti makeup sójú wọ́n máa fi wọ̀ wá báyìí á máa ní á ah, ah. tó bá yẹ lómi báyìí nígboro wọ́n bá rí mi gbòòrò sí wọ́n máa dá mi mọ̀ bí ṣe rí rè <laughs> no time. mo mo mo mo expect visitor ní moment tó bá ti kanlẹ̀kùn báyìí mo máa pa ni mo i'm expecting somebody now i'm expecting visitor So any moment from now, I'm expecting visitor. I'll off it now. I'm expecting visitor. Tẹ́ni yẹn about ti tó bá ti kọlẹ̀kùn báyìí. Mo ń lọ nìyẹn. Ẹnìkan tó sọ̀rọ̀ <laughs> ẹlẹ́rìí ẹlẹ́dàá mi <laughs> Don't allow anybody. Anyway, that was very good. It's time to answer. Wumi Osheo, thank you so much. <laughs> Oh my God. <laughs> ah. Again, again, laugh. I can't stop laughing. a ní àgbo tó bá wà níbì kan tí wọn bá fún ẹ lábẹ́rẹ́ ṣó ti yé bẹ́ẹ̀ aláàgbà máa sọ fún ẹ gbogbo ohun tó máa lọ rà tó bá sì ká máa sọ nǹkan tó máa lò fún ẹ tó bá lóyún tó bá fẹ́ gbogbo nǹkan ara ọmọ ẹ kó pé ó lé oúnjẹ tó máa jẹ I can't stop laughing I can't stop laughing. Hmm. Eh. tó dẹ̀ pé mo ti ń bá yín ṣeré jù i block ìyá yín sìn i don't like you. I'll be blocking you now. Some of you want to be disturbing my platform. I'll be blocking you. I'm not playing with you again. Vacilão. Get get get get get get get. gidi. ó ti text me ó ti wà ní let me go and open for the person i want to i want to go and open for the person